ọpẹ́ ni fọ́lọ́run mi aláwọ rabi ọba tó jẹ́ kó ṣeé ṣe fún wa lọ́jọ́ tèmi ọpẹ́ ni fún Ọlọ́run ọba bẹ́ẹ̀ ni ìbà ládéládé ìbà lóyèlóyè ìbà oyún inú ìbà ṣẹẹbi ìbà ọkùnrin ìbà obìnrin ẹjọ́ ojú wa ṣe ò torí pé àdáṣe ní hun mọ ìbà ò hùn yàtúndé gẹ́gẹ́ bí ìṣe wa lọ́jọ́ tèmi lórí ètò yìí ètò Ojúmọ́ Ire bó ni àjíire bí àyà ń kọ́ o bàbá ń kọ́ nu ilé yìí ọmọ ń kọ́ lágbára ọlọ́run ọba wọn ní ti òde rùkú wọlé o ẹ̀ẹ́dẹ́ tinú ilé ìrùkú jáde gbogbo àdáwọlé wa yóò mọ̀ yọrí sí rere o gbogbo tá à ń béèrè lọ́wọ́ Elédùmarè gbogbo ẹ̀ pátá lolúwa ọba àbí yóò ṣe fún gbogbo oníkàlùkù wa Ojúmọ́ Ire ní mẹ́mọ́ Ojúmọ́ Ire ní máfè Ojúmọ́ Ire ló mọ̀ gbogbo wa lọ́jọ́ ètò yìí ètò Ojúmọ́ Ire náà ló gorí àtẹ níbi tá a ti jọ máa ń fọ̀rọ̀ jomi tó rọ̀ lórí ìdàgbàsókè àti ìlọsíwájú náà ni àti àwọn nǹkan tó kàn wá káàkiri lórí pé bò gangan òun láti ṣe tí ó dà tí ó dùn tí ó ní gbọgbọn ni Muhammad Jamiu Adédire ọmọ adé ìlú tèmi o ọmọ wọn nílùú ọdí òmùyẹrù ọkẹ ọlọfàmọjọ ọlálọmí ọmọ abiṣujú ọkọ lórí ètò lẹni nǹkan kan tó ṣe kókó tó ṣe pàtàkì náà ni tá a bá ń wò ó tá a ń sọ nípa ìdàgbàsókè ìbò gangan là ń gbà lọ lórí ètò lẹni nǹkan tó ṣe kókó tẹyìn gangan tẹ kọ ẹgbọ kọ tẹmí kọ ẹkọ bẹ́ẹ̀ ni tá a gbọkọ tá a kọ nínú rẹ̀ ẹ wo etí kan ò yẹrí bẹ́ẹ̀ ni ọwọ́ kan ò ṣeé pàtẹ́wọ́ ojú kan gan ò yẹ orí bẹ́ẹ̀ ni mú kan ò yẹrí lágbára ọlọ́ọ̀bá ò ní da láàbò ara ẹ wo ẹnìkejì mi ń bẹ lórí ètò lẹ́nìí tájọmọ́ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ tẹ bá ti ń gbọ́ ọ̀dẹ́gbọ̀n ó dà ẹ̀yìn lórí ètò yìí ọ̀dẹ́gbọ̀n náà ni ọ̀yáwálé bó ní. àlàáfíà ni ojúmọ́ re ojúmọ́ ayọ̀ ojúmọ́ àlàáfíà tí í ṣe baálé ọ̀rọ̀ ló mọ gbogbo wa adúpẹ́ fọlọ́run ọba tó mú wa lọ lọ́sẹ̀ tó kọjá hmm. adágbére ó wù nínú àánú rẹ̀ ó tún jẹ́ ká lè padà wálé ní. àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ ọlọ́run ọba ǹjẹ́ a kí ẹ káàbọ̀ sórí ètò ojúmọ́ ire lórí móhùnmáwòrán Orísun channel one sixty eight lórí startime ni inú mi dùn láti tún rí yín lẹ́yìn èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín ẹ̀gbọ́n àwọn nìkan ọlálẹ́kan ọmọ ìyáwálé lèmi jẹ́ ọmọ wọn ní gbọ̀ngàn àròkọ̀dìjà. àròkọ̀dìjà. ó dà o ẹ wò lórí ètò lénìí gẹ́gẹ́ bí mo ṣe ń já wa sílẹ̀ kan ní sẹ́lẹ̀sẹ́lẹ̀sẹ́lẹ̀sẹ́ ẹ̀ lórí ètò lénìí nǹkan kan tó ṣe kókó tó ṣe pàtàkì ni ó di tọ́rọ́ fọ́nkálé kódà gbogbo apátá là ń gbádùn ohun tí mò ń sọ yìí tá a bá ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè nàìjíríà àti àgbáyé pátápátá kí là ń sọ̀rọ̀ ìmúlùdùn ni o àti ìdánínúdùn ìyẹn tá à ń pè ní entertainment lórílẹ̀-èdè nàìjíríà ẹ mọ̀ pé láwọn ìgbà kan sẹ́yìn òkè òkun ni àwọn ohun tó mọ́rí wáyà tó múnú wá dùn ló ti máa ń wá ṣùgbọ́n o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba pé ìgbà kan ẹ bá ti gbórin Shaggy ẹ tẹ́ ti gbórin Craig David tẹ́ ti gbọ́ R. Kelly Tupac Umaru Shakur tẹ́ ti gbọ́ Celine Dion tẹ́ ti gbọ́ Jackson Janet Jackson Michael Jackson àti ìgbórin lórílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ńgbà tó lọ́n ṣe tó débì kan àwa náà bẹ̀rẹ̀ sí ní àwọn orin wa ní orílẹ̀‐èdè Nàìjíríà àwọn ọmọ àtàtà ń jáde two face ní Idris Abdulkareem ní gbogbo àwa gan bẹ̀rẹ̀ sí ní mo ti wà lò ní odi tàwọn onítàkasúfèé tá a mọ̀ sí hip hop tàbá wa sọ̀rọ̀ nípa orin tiw tiwantiwa gangan lábẹ́lé ẹ̀yìn bẹ́ẹ̀ ni fújì ńbẹ́ńbẹ́ àpàlà àpàlà ńbẹ́ńbẹ́ jòjú ńbẹ́ńbẹ́ àbíbò ni àfúrójùjú kan tún wà àfúrójùjú ṣínà pété ìgbà tí wà lóde eh, tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni eh, wọ́n ti rí lóríṣiríṣi. nísìnyí àti tí wọ́n ń gbọ́ bó ṣe sọ adéoyè àti ń gbọ́ tàkàsúfè hmm. àwọn ọmọ wa bí àwọn Davido hmm. bí àwọn Wizkid hmm. bí àwọn Ọlámídé àwọn náà ti wá di gbajúgbajà òǹkọrin hmm. tí wọ́n ń gbóhùn wọn ní orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ ìlú wọn ìlú abínibí wọn tí wọ́n sì ń gbọ́ wọn káàkiri hmm. ilẹ̀ àgbáyé kò hmm. sí orílẹ̀-èdè tẹ́ fẹ́ dín ní sí tẹ́ ti ní gbọ́ òní àwọn. bẹ́ẹ̀ ni wọ́n di ìlú mọ̀ káàkiri tó jẹ́ pé àwọn náà sì ń di wọn tí wọ́n ń rí sáyé ṣe nídìí rẹ̀. ká bá tún wò ó níbi ti eré orí ìtàgé hmm. tó tún jẹ́ ọ̀nà míì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó bá ti wo mad àbí tó bá ti wo tàbí kófíìsì tàbí ham tó fánù ah, tó ti mọ̀ wo àwọn double seven àti ìrí eré orí ìtàgé ṣùgbọ́n nísìnyí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba adúpẹ́ lọ́wọ́ àwọn e, ọmọ orílẹ̀-èdè nàìjíríà hmm. àwọn tí ọlọ́run ta ní òye hmm. tọ́lọ́run fún lóye hmm. tọ́lọ́run fún lẹ́bùn táwọn náà sì fi ń ṣiṣẹ́ ṣe. ìtàn tí ẹ lè gbàgbé àwọn bàbá wa bíi olóyè dúró ládé pọ̀ ọba tó gbàgbé wọn láyé bẹ́ẹ̀ ni tó lè gbàgbé àwọn bàbá wa olóògbé àfọláyan tí ó bá mọ̀ sí adé lọ nígbà tí àwọn yìí lọ tí wọ́n papòdà àdúpẹ́ wípé lẹ́yìn ìgbà náà a ní àwọn bàbá wa àwọn ọ̀gá Bello ọwọ́ abẹ́ yíkò sọ́kọ́ hmm. àwọn délé òdúlé hmm. àwọn bàbá wa dé hmm, àwọn adẹ́rùpọ̀kọ̀ àwọn bàbá alúwẹ̀ẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìsìn táwọn iye èso ṣe ń dàgbà Mm. bẹ́ẹ̀ ni a tún ní àwọn míì mm. nísìnyí àwọn kan tó ń ṣe ribiribi mm. bíi ọ̀gbẹ́ni Bọ́lájí Amúsàn tàwọn sí Mr Latin ọmọ wa ní gbọ̀ngàn olúfì bẹ́ẹ̀ àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ bí àwọn Yomi Fasanso wà bẹ́ẹ̀ ìka kọ̀dí wà bẹ́ẹ̀ àwọn Alhaji Taiwo Hassan Ogogo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń rí ìtàgé ṣe tábà tún kúrò níbẹ̀ níbi àmúniláradá àti ìmúnú ẹni dùn mm. nísìnyí náà ni ẹ̀tanilẹ́rìn tá à ń pè ní mm. àwàdà mm. tá à pè ní comedy so tá a bá ń dárúkọ comedy show. ẹni jọ àná Mr Bean Mr Bean nílùú òyìnbó eh. láwọn ohun <laughs> ṣùgbọ́n nísìn àwọn agbọ́n ti ní oríṣiríṣi àní ay comedy. kó síwájú gbàngàn mọ́ jẹ́ kí òun gbàgbé eh, bọ̀dá mi bàbá mi eh, Olúwagbénga Adébóyè Àgbẹ̀fẹ́ tí gbogbo èèyàn gbà pé òun ló jẹ́ alákọ̀ọ́kọ́ tó kọ́ ṣe stand up comedy fún àwọn èèyàn jẹ́gbẹ́tì ìjọ̀gbọ̀n bẹ́ẹ̀ ni àkànní àdá kàn ní ìgò ẹni kò mọ̀ ẹni mọ̀ òfò hmm. bẹ́ẹ̀ ni Ọlọ́run bá wa fi hmm. ọ̀run àmì àṣẹ àwọn náà kọ́ gbé ti àwàdà kẹ́ríkẹ́rí yìí ká ṣe stand up comedy ká ṣe inú kẹsẹ́ẹ̀tì ká forí sí ah, ah. ká fi àwàdà sí. ṣé tú bàbá àta ló fẹ́ sọ ni àbí láì jẹ́ àbí ìpínlẹ̀ àbí gba hmm. indian lo àbí fún wọn tán ah, mélòó la fẹ́ kànú ẹ̀yìn àdípèlè tinú ọ̀run tó di ọjọ́ ọ̀tàlélẹ́gbẹ̀rún èrìgì ló forí mulẹ̀ láì yọ tá a bá ń wo gbogbo láti inú ẹ̀yìn kígan wa ńláríjà àtòtònù wa nígbà òde òní ó wá di pé ìmúnú ẹni dùn ìdẹ́rìnpòṣónú ìṣèṣinimá lórí ìtàgé àti ìkọrin odi tí ń mú ajé wá fún wa lórílẹ̀‐èdè nàìjíríà ń tí a fẹ́ wò lábala abẹ́hùn ò ní pé bó gangan ń ní ìjọba bó gangan làwa la ṣe lè mú àlékún bá bí ọ̀rọ̀ ìmúniláradé àti ìpanilẹ́rìn-ín àti ìmúnú ẹni dùn yẹn entertainment bó o ló ṣe fẹ́ di ohun tí ó di ti orílẹ̀-èdè nàìjíríà ó mọ̀ rí owó ńláńlá láti mọ̀ mọ̀ rí bẹ́ẹ̀ àti pé o tí ó di ti ó ń dá iṣẹ́ sílẹ̀ fún àwọn ọ̀dọ́ torí pé bá a ṣe ń dárúkọ àwọn tí ó ti làlùmílaka tó ti di ìlú mọ̀ká yìí bẹ́ẹ̀ làwọn láwọn tó ń dìde bọ̀ ọ̀pọ̀lọpọ̀ nú àwọn ọ̀dọ́ ẹni tó morin kọ ẹni tó mẹ́rin dápò sónú ẹni tó mẹ́rin ìtàgé ṣe tó yẹ pé wọn láǹfààní láti bọ́ síta gbangba ọ̀dọ́ owó awo olókun dá àwọn kan láàmú àìmọ̀yàn ó ń dá àwọn kan láàmú kí gangan wà láwọn ibi tá ṣe tó bá wo àwọn orílẹ̀-èdè tó dàgbàsókè lágbàáyé tó jẹ́ pé wọ́n ṣe àwọn eré orí ìtàgé òun lọ́lọ́kọ̀ òjọ̀ kan wọ́n sì di ohun tí wọ́n ń rí owó ńláńlá ń bẹ̀ ara àwọn tí wọ́n máa ń ṣe ni pé ìjọba wọn máa ń dá sí i mo rántí pé a gbé àlejò kan wá sórí ètò yìí láìpẹ́ tí ń sọ̀rọ̀ nípa pé ńgbà tí òun gba orí inú gbódé òkè òkun ibi tí òun ti lọ ṣe àkọsílẹ̀ orin ìyẹn rẹ́kọ̀d ní Switzerland ó lọ́fẹ̀ẹ́ ni ìjọba ló gbé kalẹ̀ tó bá wá dé àwọn orílẹ̀-èdè kan wọ́n láwọn film village tíjọba kọ fún ọ pé ibí nìkan ti máa ṣe sinimá ǹjẹ́ àwa ṣe gbogbo àwọn nǹkan yìí lórílẹ̀‐èdè nàìjíríà. abala míì tá tún padà tún wò ní ọ̀rọ̀ tá à ń sọ yìí náà ni tàwa òbí náà hmm. torí tá a bá fífẹ́ ẹlẹ́ran ẹlẹ́ran ká sọ tàwa òbí náà àwọn ọmọ kan wà tó jẹ́ pé a gbọ́dọ̀ rí pé a rí ẹ̀bùn nínú wọn tá a bá ti wá rí àwọn ẹ̀bùn nínú wọn ọ̀nà owó lá gbà láti rí pé àrùn wọn lọ́wọ́ pẹ̀lú ìdàgbàsókè ní iléèwé àwọn ẹ̀kọ́ wo ni ọmọ gbọ́dọ̀ kọ́ láti rí pé ẹ̀bùn tó wà nínú ẹ̀ ògo tọ́lọ́run fún un ó gbàbẹ̀ ó padà di ẹni tó rí tajé ṣe tó sì di ìlúmọ̀ọ́ká tọ́ba wa padà síbi bó ṣe mú wa ẹ bá lọ sí Indian ó wà nínú àkọsílẹ̀ pé ní eré orí ìtàgé tá à pè ní wood ti Indian ló fẹ́ fẹ́ jù Bollywood America ti Indian ló pọ̀ jù Hollywood America fẹ́ràn ló pọ̀ jù ní Nàìjíríà náà náà ní Hollywood títí wa ó náà tẹ̀lé ṣùgbọ́n àwọn ìrànwọ́ wo ni àwọn ti Indian rí táwọn ti wa ò rí bọ́ bá tiẹ̀ wo sinimá bọ́ bá wo sinimá india mi níbẹ̀rẹ̀ àti ìparí wọn bá so ọ́ọ̀dù oríṣiríṣi iléeṣẹ́ wọn gbé orúkọ wọn sílẹ̀ tí wọ́n ti fowó ràn wọ́n lọ́wọ́ àbí àbí kejì. ká má ṣe pé bóyá ohun kankan kò hmm. ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà náà nínú lórí ètò lónìí a máa fojú wo báwo ni àwọn tó ń ṣe iṣẹ́ gan hmm. ọ̀nà wo làwọn gan gbà láti rí i pé ó ń tẹ̀síwájú láti rí i pé ó ń yàtọ̀ sí bó ṣe ṣe wà láti ẹ̀rù wa. ẹyẹ gba àkànṣá ń wọlé àkọ script àkànṣá ń ṣe sinimá mm. ni mm. torí ibi tó mọ́ ń lọ pé àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan mm. wọ́n ń ṣe àtìlẹ́yìn fún wọn a ti wo àwọn sinimá kan lórílẹ̀‐èdè Nàìjíríà yìí náà tí àwọn kan ṣe tá a sì rí pé àwọn iléeṣẹ́ kan ọ̀ ń ṣe àtìlẹ́yìn fún wọn kì í ṣe gẹ́gẹ́ bíi pé à ń pẹ́ nìkan lé àbí à ń ba mm, mm, ẹnìkan jẹ́ mm, àwọn mọ́màwòrán kan wà tàtúrò lórílẹ̀‐èdè nàìjíríà yìí bíi àwọn ìkan tí àwọn kan ti ṣe bí àwọn ọ̀gbẹ́ni kúnlé afọláyan àwọn kan wà tẹ́ pé tẹ́ bá lọ wò ní sinimá tẹ́ bá lọ wò ní sinimá ẹ rí àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan tó ṣe àtìlẹ́yìn fún wọn àwọn iléeṣẹ́ míì gan wà tó jẹ́ pé wọ́n gbówó lẹ̀ nígbà tó bá dẹ̀ ń ṣe eré yìí iṣẹ́ ìlọ̀rẹ́ rí i pé nínú ẹ̀ wọ́n máa ṣe bí ìpolówó díẹ̀díẹ̀ fún àwọn iléeṣẹ́ tó bá gbé owó sílẹ̀ ọ̀nà oríṣiríṣi ló tún ti là sílẹ̀ láyé àtijọ́ nígbà tí nígbà tó kúrò ní pé à ń lọ wo hmm. ní sinimá ní ẹ̀fẹ́ sinimá national theatre tó di queen cinema tó di eré orí ìtàgé hmm. lẹ́yìn ìgbà tó yá ló di fídíò eh, home eh, video nígbà tó yá ó di cd ó di dvd ní ìsìn àìmọye oríṣiríṣi internet television àìmọye oríṣiríṣi youtube channel hmm. pé pé àìmọye àwọn eré onítàgé jẹ́ kó rí ibẹ̀ gan láti wù. ibi tá a wá ń lọ náà ni pé bá a bá wò ó ibo gangan ni àwọn owó lè máa túbọ̀ máa jáde fún àwọn ọ̀dọ́ yìí àti fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti pé àwọn tí ò rọ́wọ́ họrí àti àwọn tó ṣe ń dàgbà sókè bọ̀ tá a máa ń pè ní upcoming àwọn bo ni àwọn bàtà tí wọ́n ń ta wọ́n lẹ́sẹ̀ tí ìjọba lẹ́lẹ́kajàka náà lè ṣe ìrànlọ́wọ́ fún wọn àti pé kí ni àwọn tó jẹ́ pé wọ́n ti gòkè àgbà nídìí ilẹ̀ kí làwọn ìrànwọ́ tí wọ́n lè ṣe orí wọn bá wo olórin mi yóò ní rárá ohun ò kòlábò pẹ̀lú ọkọ mi o ìrọ̀ òkèlè òkèlè kòlábò pẹ̀lú ẹ̀fọ́ àwọn ibi tí lè wá náà rèé bí òṣùpá tiẹ̀ fíran ìrànlọ́wọ́ tiẹ̀ lọ́wọ́ kó náà lè tàn kó tàn kárí ayé hmm, torí pé bá a bá fọwọ́ wẹwọ́ òun lọ́wọ́ kì í bàbá wo entertainment industry àfi sọ̀yà àjèjì ọwọ́ kan ògbẹ́rù lórí ah, entertainment industry yẹn abọ́ tàwọn amúlùdùn yìí ó jẹ́ nǹkan kan tó jẹ́ pé ní àwọn orílẹ̀-èdè tó dàgbàsókè lágbàáyé ó máa mú owó wọlé wọ́n gbàgbé tá a bá ń kà nú àwọn ọ̀dọ́ tó lówó ní àgbáyé àti lórílẹ̀-èdè Nàìjíríà àwọn ọmọ olórin yìí àtàwọn òṣèré orí ìtàgé yìí ni wọ́n ń gorí owó láti ìgbọ́nu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá wá wo àwọn eléré orí ìtàgé àwọn ọ̀dọ́ kan wà tó yẹ pé eré orí ìtàgé náà lọ́jọ́ ń ṣe o ṣùgbọ́n wọ́n gbé pẹ́ẹ́lí ju àwọn míì lọ ìdí ni pé àwọn ń rí endorsement lórí oríṣiríṣi gbà wọ́n ń ṣe ambassador fún àwọn oríṣiríṣi àwọn iléeṣẹ́ àti wípé wọ́n ń gún wọ́n ń jálàmbá káàkiri wọ́n kàn dúró pé mo ń ṣe orí ìtàgé gbogbo ayé ti ń rí ọ̀nà tó gbà tó fi parọ́ ni pé ohunkóhun tẹ́nikẹ́ni bá ń ṣe hmm. iṣẹ́kíṣẹ́ tẹ́nikẹ́ni bá yàn láàyò ó hmm. gbọ́dọ̀ fi ara eh, eh, eh, um, Hmm. o gbọ́dọ̀ fi ara ọ̀tọ̀ díẹ̀ tí ti tiẹ̀ láti lè dá ọmọ. ọ̀yá yẹ yẹ ìfowó àtọmọdé lẹ́nu ẹ wọ èèyàn wa nínú ilé. o lè mọ́mọ́ kúrò kó bá ń kówó. ẹyìn èèyàn wa nínú ilé hmm, n tó ṣe kókó tó ṣe pàtàkì la gbé wá lọ́jọ́ tìní. àwòdeke lọ́rùn ṣùgbọ́n àlejò wà nílé àgọ́dọ̀ tájọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí pé bó gangan ló ṣe rí ní ti agbo àwọn amúlùdóbò wo lówó ṣe ń wọlé bó gan làwọn gangan ṣe é ṣe é tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tó ti dìdélé àtàwọn tó ti ga sókè nínú ti entertainment yẹ amúlùdùn Ojúmọ́ Ire yóò mọ̀ tẹ̀síwájú mo kí n ò ẹ kalẹ̀.